Èdèbí tó dé ọlọ́mọdé ọ̀la fún bẹ́ẹ̀. Lọ́mọdé àwọn ilé ẹ̀sọ́ lóore. Láìpẹ́ ikú ọlọ́run. Ọlá ti tóbi rẹ̀ nínú àtẹ ìlà. Ọ̀yà rọ́bì àrùn Ọ̀yà rọ́bì àrùn Ẹ̀mọ̀ àárọ̀ àlọ́ àyè àrùn náà. Ọba ti ra ìyàlọ́wọ́ agbára ti dé ní òun láàfún alágbára ọlọ́run. Ọba ti mú ìlú ìlàmúkọ̀ ìrẹ̀mọ̀ ìbára ọ̀rọ̀. Ọba ti mú ìlú Ibi tí àbábá bá tẹ̀sí ìnáàdé, ìbẹ̀rẹ̀ náà ni àtúnṣẹ́ yìí kọ́lọ̀ọ́ta àwọn arọ́gbà ìrọ̀. جهاد الكفار والمنافقين وأتباعه ibi tó máa fi bá wa bọ̀rọ̀ nípa pé àwọn akáàmìrí àwọn olùkọ́tọ̀ lọ́run agbọ́lọ̀jà wọn lógo agbọ́lọ̀ gbogbo tí wọ́n wà ní mùnàfikín àtàwọn mùnàfikín wàgbáàmù ìta fẹ́ta lọ́wọ́ sí àti táàrin ara mùnáfi kí àwọn ìkẹta ní okùnfà rẹ̀ ọpa tó jẹ́ pé àkọlọ̀ nínú ìwòrán ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ pé o náà pé sóòsì

بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم وما أواهم جهنم وبئس سلما يعرفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا على الإسلام وهم بما لم ينالوا وكان قومه إلا أن الله ورسوله من قبله وإن يتوبوا لك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم بالأرض ولي ولا نصير يا أيها النبي جاهد الكفار والمنافقين وكل عليهم ومأواهم جهنم وبئس المصير ọba àdéjọ ọlá ó sàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa ká lè máa ìgbà ń ṣe ká lè máa ń dáa ṣe tàà àwọn èèyàn tí wọ́n jẹ́ mùnáfìkì mọ̀bẹ̀lú sẹ́ wa àmì lè kó síbẹ̀ bí àbámà wọn pé ìtẹ́lá àmùnábìkì máa ń lè ní tàbá fi kó lẹ̀ abara wọn nú ìyà tí bá ń jẹ wọ́n gbà náà ajẹ́fẹ́ ń bá kó bẹ̀ náà fara kó mẹ́ farakása ọlọ́ọ̀bá àlejò ọláyé nàbí yá nàbí Ya ayu ànàbí ọlọ́rí ànàbí jẹ́ ìdè lè kò fàárọ̀ wẹ̀lùmọ́nà Ọlọ́run ti ànàbí rẹ̀ pé já ìdè lè kò fàárọ̀. Já ìdè lè kò fàárọ̀ wẹ̀lùmọ́nà fìdí náà. Ọlọ́run wà ànàbí gbóhùn tàwọn káàkiri. Já àwọn káàkiri àtàwọn amùnáàbìkí ẹ̀sìn àwọn olùkọ́kọ́ ọlọ́run ọlọ́ọ̀pá àlejò ọlọ́ọ̀pá àdáni lábẹ́bẹ́ pé wọ́n yí sí tẹ́nìkan máa wò lọ sí máa kọmọ àwọn ọlọ́run tí ó ń bẹ lórí ilẹ̀ tó fi wá wọ́n ní mo láti kí náà olójú méjì àwọn amúnáàtì kí tẹ̀sìrú tẹ̀sìrú wọ́n ní mo láti kí náà ọlọ́run méjèèjì yìí àwọn ẹni tálẹ̀ tálẹ̀ ọlọ́run ibi káàmìrí bá wà ẹ́ẹ̀rí múnáàtì kí ń bẹ̀ yá ibi ìrìnkú pààrọ̀ wà ní mo láti kí Ọlọ́run wà káàbìrì wá lọ wọn fà kí káàbìrì ọ̀nà pé káàbìrì lóhun kọ́ọ̀là ọ̀nà kò wà ní mùnàfìkì àwọn mùnàfìkì jẹ́ wọ́n mà pé mùnàfìkì làwọn dára yín náà dá wọn mà ṣe ni àmà lórí nǹkan tí bá ń ṣe láwọn tí wọ́n ni wọ́n mọ̀ pé káàkiri ni wọ́n. wọn múnáfi ní ìdáwà nílò rẹ̀ àlẹ́yìn. Ọwọ́ ni wà náàbì wá tún sí àlẹ́yìn máa wọn. Wà nílò rẹ̀ àlẹ́yìn. Ọwọ́ mi lè máa wọn kí kó bàbá bà ibi wọ́n ń ṣe ibi ọ̀dá ni, ìtọ́wà ni wà náàbì wá tàbí wọ́n Ọlọ́wọ́ akọwà àpára ti dọ̀sọ́lá. Tí àwọn adájọ́ mùsùlùmí lónìí, táà bá ń wà àwọn káàkiri tí wọ́n bẹ̀lẹ́bẹ̀ wá nínú. Àbí àwọn amùnáfìkì, àbí ẹgbẹ́ pé nìbáàkùn bẹ̀lọ́kà rẹ̀ kọ máa. Bóòlá ni lẹ́sẹ̀ wọ́n, ágbogbo ti wọ́n náà ní a máa kí èbára lára ara wa tí wò ní nìbáàkùn lẹ́mìí. a máa wá wọ ẹnìkejì náà pé lẹ́mì bá fún tẹ́lẹ̀mì rẹ̀ sí ilé báyìí ma àdọ́mọ́ta tó lọ lọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ iṣẹ́ mùnáfìkì nù ìmọ̀ àlọ́gbé ìkẹta bọ́lọ̀ ṣe ní ká ń tẹ́ ni tí ti جانب الكفار والمنافقين وبلق عليهم. ọ̀rọ̀ ni wà nábì lè máa wọn tí wọ́n mọ̀ pé ilẹ̀ ọlọ́run ní gbà wọn. alábì wá burú máa wọ́n mọ̀ wípé àwọn ò rí mú mí lórí ilẹ̀ ọlọ́run táwọn ìlọ́padà sádànù kẹwẹ́ bí àwọn òlábìkì tòní náà bí ẹ̀yìn musulmi bá ti lè dájú sọ wọ́n lẹ dáwọn pẹ̀lú ṣe sí ìwùwà wọn wọ́n sàkó òmìnira àárín náà ni na isi ẹ̀mí tí ń bẹ nínú àwọn mùnáfìkì kìí sí ọmọ islam èrò wọn ni láti bà islam jẹ́ lára ẹ̀sí bá ń ṣe ọlọ́wọ́ àwọn tá a ní ọba báyìí àwọn tá a ní àwọn èèyàn a ní kẹ́ mọ́tà fún yìí wọ́n bá yàrá náà. ibùdó wọn ilé tí wọ́n padà níjọ́ pé ní àjàmọ̀ ní ọjà ìjọba. wọ́n bí sẹ́ẹ̀lì náà Ibú tí wọ́n padà dé sí oná nínú ẹjá ànámà, ààyè tọ́lá mọ̀ pé ọjẹ wọ́n nù òdúdú ẹgbẹ́ ó dé sínú. Àbí ọlọ́ọ̀mà àlejò ọlá, ọlọ́ọ̀mà ti wá nínú يعرفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من bí mùnáfìkì bá ṣe ń tí ọ̀dá tán yọ́ wà bọ́lọ́gbúra lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ làwọn káàbìrí náà tẹ́ bá ti sọ wọn dáadáa àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹ̀sìn wọ́n lórí irọ́ ni ọlọ́run yáàdì fún nàbìláì Wọ̀tọ́kọ̀rú bàdà ìsìláàmì Ọlọ́run ni wọ́n ti kọ lọ́lọ́run lẹ́yìn ìgbà tí a ti gba ìsìlámù tẹ́lẹ̀, wọ́n ti kọ ìsìláàmù lẹ́ ti kọ̀ pàtà. Wọ́n fi Ìsìlámù lẹ́, ìyẹn tí pa aláàbẹ̀ wọ́n ṣe wà pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló wá níbẹ̀ lọ lónìí tẹ́ẹ̀fẹ́ wákà ń kírun ni àwẹ̀ ló yìí mùsùlùmí pé pé kò láàrẹ̀ kankan mùsùlùmí ẹlẹ́bọ mùsùlùmí olóòpà mùsùlùmí kó túbá bẹ̀rẹ̀ àwẹ̀ tí ọba ti àwẹ̀ gbogbo lábẹ́ni ìlànà àwọn ń pé wàtábà ń bá wọ́n ti kọ́kọ́ lọ́wọ́ àwọn ìgbà tí a ti ní ìsìláàmù tẹ́lẹ̀ ìyẹn tí ó gba tó láti ní ìsìláàmù ọwọ́ ọmọ ẹran tó fẹ́ ìsìláàmù rẹ̀ ìní ọmọ àbí ìwà àtàkọ ìsìláàmù ìsìláàmù sí lọ́dọ̀ rẹ̀ máa ilé ìlú ọmọ àtúnmí jẹ́ pé làwọn àbẹ́ẹ̀sì ń pa ìwò fún wa tí pé tí ìrànlá ti ń kí ìrò nìkan ní jẹ́ jẹ́ mùsùlùmí àgbẹ̀rún màá náà dé èèyàn náà wá lè jí ìsìláàmù ti pa ní bẹ̀rù rárá o ìtí wọn ọ̀gbọ́dọ̀ ní lára láàmù wọn ọ̀gbọ́dọ̀ ní lára rẹ̀ gẹ̀ẹ́sẹ̀ pé kò ní tí ń gbáwẹ̀ ìdí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe mùsùlùmí tọ́lọ́ èèyàn ọ̀gbọ́dọ̀ wo pé òun ti gbàwẹ̀ àwọn nǹkan ní ìsìláàmù takò wọ́n máa ti pọ̀ àwọn ọmọ àti bí a ti gbọ́dọ̀ gbogbo ẹni máa ti ń ṣe nǹkan míì tí ìsìláàmù ọ̀bá ti fẹ́ ìdí ń ṣe o ó ti mú kó òun ìsìláàmù lò ẹni ọ̀bá ń mú ìsìláàmù ẹ̀ yóò ṣe bá ti dèjà ti ìsìláàmù rẹ̀ lọ. Wàhámù ìlà àdámyàná yóò wàhámù ìlà

ọlọ́ọ̀lá mẹ́yẹ̀ yìí ìgbà tí a gba ìsìláàmù ẹni ọlọ́gbà ìsìláàmù yọ ya yányá ni kéèké ọgbà ìsìláàmù yọ àkùsù bí kan rárá wà máa ná

ọwá nígbà yíyẹ túbú fa ìyẹ túbú yẹ kò kọ́ ìrọ̀ ìlàhùn ọlọ́ ní ìyẹ túbú tí a bá tún bá yẹ kò kọ́ ìrọ̀ ìlàhùn ìyẹn ni ó lóore fún wọn jù ìyẹn pé ní a máa ń ṣe tí ọ̀dá ìtọ́lọ̀ ọba ọ̀sìnkẹ́ ọlọ́ọ̀fẹ́ tó bá ti túbá ìyẹn lóore fún un àmọ́ ẹgbọ́ bá ta fún lórí pé ìgbọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ló ń ṣe wà ní ìyẹta wà láwọ́ yóò àti bẹ̀rún lọ́rùn àdábàn àlìmà fi túnìyà wà láàfihàn wà bádà òun nílà áwọ́dì ìyàtà wá tí a bá pọ̀ lọ bá tí ìyàn bá wà lórí tí ọ̀dá tí ń ṣe ọwọ́n ayẹ tó tú bá kó mẹ́lí pò bẹ̀sí ìṣẹ́lẹ̀ ìmá àwọn èèyàn ṣe pé wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ò sì máa

aláàjọ́ máa wò pé bóòlù lúdẹ̀ ṣe ń jẹ ọmọ ènìyàn wọ́n máa wò pé ọ̀nà wo ìyá ìpà sí ọmọ ènìyàn tó jẹ́ pé lúdẹ̀ fi jẹ́ ní a máa tó tó kò bá rẹ̀ ní pé ìfọ̀tọ̀lọ́ ni gbogbo ìyàtọ́lọ́ bá ti jẹ tọkọtọlọ́ في الدنيا والآخرة ọlọ́run ó fi àjẹ́ wá ní ayé wà láàárínà tó bá tún ti jẹ́ ọ̀pẹ́ ìdá àjẹ́ àwọn àwọn olùjẹyà وما لهم في الأرض من ولي ولا نصير sí wà ní ìfún tó lè fi ìjọ́rẹ̀ fún òkú ìjà ọlọ́run وما لهم في الأرض ولي ولا Ọ̀sẹ̀ ẹgbẹ́ ẹ̀kẹ́ tó lè rẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n àwùjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àbẹ́jọ́ àti fún àwọn. Ìyẹ́ tí ogun tí àmá ń ṣe tọ́lẹ̀ ìrẹ́kọ́ tí wọ́n wọ́n ọ̀jà ọ̀rọ̀ ẹni ó lè yọ́pù òfẹ́ òsì. Ọlọ́

ṣe ṣe ìṣẹ́kọ̀ ọrụ ọrụ sọ ọlọ́run lórí ìṣe rẹ̀ kò ní máa lọ sínú lábẹ́yẹ ọlọ́run yóò máa dẹ́mẹ́ tọ́lọ́run máa ọrụ fi àánú rẹ̀ yọ ń wo mí kí lọ́lọ́run ó sababu nzuri na sababu nuzuli nuzulu liaya يعرفون بالآية قال دعاء خرج المنافقون مع رسول الله صلى الله عليه وسلم إلى تابوت وكانوا إذا خلا بعضهم ببعض صبوا رسول الله صلى الله عليه وسلم وأصحابه وطعنوا في دينه فنقل ما قالوا كهيفة إلى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم نعم. يا آل النفاق ما هذا الذي بلغني عنكم فهلكوا ما قالوا شيئا من ذلك فأنزل الله تعالى هذه الآية كذابا لهم àgbà wa dàá ó ní àwọn amùnáríkì pẹ̀lú ànábì sọlọ́lá àrọ̀sọ́lá lọ́gbọ́dọ̀ ogun dáàmù nígbàtí a tó lé ogun sí

ẹbí ń kí orin tí ń sọ pé wàhálà àwọn iṣẹ́ ti pọ̀ jù ìwò làwàlá sí ọ̀dọ́ ní òtútù lẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀sẹ̀ ìrọ̀lọ́ púpọ̀ jọ náà fàdàfàdà òzè ìfúnmọ́kànlú òzè ìfàdó ilẹ̀ ọ̀sílẹ̀ sọ́lọ́ àrẹ̀ òṣèlẹ̀ tí ó bẹ́ẹ̀ bàbá ń gbé tí wọ́n ń sọ ilọ̀ wọ́n lọ́wọ́ àwọn ọba náà ti pé tó àwọn èèyàn ìjẹ́ ọkọ̀ ń pa nílé o ìjẹ́ ọkọ̀ ń pa àtúlámù rẹ o ọkọ̀ ọ̀nà òṣèlúlá ìsọlọ́gbọ́ wọn ni wọ́n tẹ́lẹ̀ bí i alẹ́ nípa ìlànà mi wá sọ pé ẹ̀yin mùnáfìkì Máa hádà lẹ́bí ìbáragbọ́ ni àìkùn. Àkílà gbọ́npa yìí, kílà ìgbọ́npa

wọ́n á máa sọ ọ̀rọ̀ tí ó máa bá ẹ̀sìn ọlọ́run jẹ́ lára ẹlòmíì ní a ní sọ ti wọ́n èrò wọn ni pé dáwọn ń sọ àwọn bẹ̀rẹ̀ sọ rí ọ̀sánìkan tó lè gbọ́ ẹni ń sọ̀rọ̀ pa lè gbọ́ náà rò pa ìjọba sọ lànàbì wá gbọ́ lànàbì wá wá pé wọ́n bá jù lónìí náà ìjọ́ pé bẹ́ẹ̀rẹ̀ àwọn àtọ́bá náà jùlọ sọ́dá rírára o gbogbo tí a mú wá ń pa àwọn àwọn àwọn wọ́n parọ́ máa ní irọ́ wo ní ẹpa máa ní tùsùn gbọ́nà kan tó wọ́n rẹ̀ gbogbo ọ̀sẹ̀ wà ti ẹ̀fẹ́ ọlọ́run wí àádẹ́nu bẹ̀ tí wọ́n ń kọ́ وأنزل عليكم في كتاب أَإِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يقولوا في حديث الغيب إنهم لفتنهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. Ibi àwọn àti báwọn èèyàn tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí èsọ̀rọ̀ Ọlọ́run wọ́n takọ̀rọ̀ ọlọ́run wọ́n takọ̀rọ̀ àlẹ́bí àìbáwá dájú ọgbọ́nà dájú torí wọ́n ti ọgbọ́ wa àmàlẹ́gbàdé ìrànmọ́tò wọn wọ́n yàwọ́ lápọ̀ wọn pé ní ìgẹ́ta náà ní Ndị wọ́n wà jẹ́ ìwọ́lọ́gbàrà àjẹmọ́lá dáwọn èèyàn ayé lónìí ní ìsìn pàápàá jùlọ níbi tí ò òun náà lóhun fẹ́sìn igbó ọlọ́pù lé wọn irú bí ṣe yóò ṣe máa láàrin wa ń àwọn ọ̀má ìmọ̀ làwọn olùkọ́ ọ̀bẹ̀ wọn sí

tí ìran kọ̀ọ̀kan ó sì tó dí òsùngbọ̀rọ̀ lọ́gbọ̀rọ̀ bọ̀yé ẹ̀náwó rẹ̀ àwọn ìlà jihadulẹ̀ àdúgbò ìgbọ́ọ̀yé àwọn ọ̀tọ́ ọlọ́run agbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run lódodo agbọ́dọ̀ jẹ́ ọmọ pé ibi ń fi ọ̀dá ẹlẹ́ẹ̀kejì jihadu ṣẹ̀tọ́n ó ní ìgbógun ti ṣe ìbọ́n ìgbógun ti ṣe ìbọ́n mọ́ọ̀lá ní ìgbógun ti ṣe ìbọ́n gbogbo tọ́nà ọba àlejò ọlá láti lé àpọ̀dọ̀ débẹ̀ agbọ́dọ̀ jìnà sí táa bá ti débi tọ́lọ̀rún ní ká mẹ́sẹ̀ táa bá ti lè ṣe à ń bá lè sọ̀rọ̀ ẹnu wa àdókò tí àǹfòlókún àpárá àǹfòlágbára ní ń dín pẹ̀lú ọlọ́run àpọ̀lọ̀ fẹ́mọ́ àwọn èèyàn tí wọ́n ń fẹ́mọ́ ìwọ tọ́rùn wá ìwọ dámà lórí rẹ̀ torí pé tí wọ́n ń ṣe yìí ìtọ́lẹ̀ kan

sẹ́mi ọmọ ènìyàn inú kú máa ló pè lọ bí jẹ́ ọ̀dá àmọ́tò òwúrò fi ẹ̀mí rẹ̀ lẹ̀ síbi láàyè wú ọ̀rọ̀ bí ẹbọ ọ̀dẹ̀ wọ́wọ́ ẹ̀mí rẹ̀ lẹ̀ débi fọ́ọ̀dì káàkiri ó ti gbàdẹ́mì rẹ̀ tó fi jẹ́ pé ìtẹ́lẹ̀ bá pẹ́ ìlòdì lókè ìlọ́ta fún samu aljantar nafsa أخرجنا متفيكم بدعوة إذا ما أصاب النفس في كل دعوة فأتنا إلى الأمر القدير المعاوض لا بما أمر

o ní ma bọ́ ṣe kọ̀ fún ẹn tí ọmọ ti lè kọ̀ntú ẹ̀mí rẹ̀ níbi ní tọ́lá ti jẹ́ tó gbóbi náà kò sí ní òṣèlú má ń gbà fún ni ẹ̀mí ọmọ ẹ̀sì ọ́ pé lọ́ọ̀rẹ̀ yìí lọ́ọ̀rẹ̀ yìí lọ́ọ̀rẹ̀ yìí ti ẹni pé kí lórí ẹ̀ kí ويشملها كلها قوله تعالى وجاهدوا في الله حق جهاده ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àlejọ́lá tó wá kó ogbò ọ̀rọ̀ ìsínú ọba lọ́rọ̀ọ̀bà àlejọ́lá máa ń sọ̀rọ̀ ní sọ́tùrẹ̀ ájì ọlọ́ọ̀ni já ìlú fi láì ápàdì ẹjà àpọ̀ ti jẹ́ bó ti tọ́ kẹ ìdánigẹ́ ìbìta ìyẹn tí ẹ má fi tí è sa ẹ̀ ti dánigbójú ọ̀nà ọlọ́run àwọn ènìyàn ń torí ìdí ọ̀nà pé ó ń pa bá rẹ̀ òdì ṣe tí ọ̀nà rẹ̀ ní òdìdé òun dánigbójú ọ̀nà ọlọ́run náà ni ìdí wọn ọ̀rọ̀ má ti dánigbójú ọ̀nà ọlọ́run àwọn ènìyàn tí wọ́n bọ́ọ̀lù owó mẹ́jọ Àwọn fún wa. ìlà ìṣẹ̀lẹ̀. Pé àwọn ìjagun lọ́nà tọ́lọ́nà àwọn náà rí. Àwọn ìjagun náà rí. Rárá, kì í so fún tí ẹni tí àná ti sọ̀rọ̀ sọ̀lọ́lá àtọ̀lá. Ẹni tí ó jagun tó sọ̀nà tọ́lọ́run tọ́lọ́run àníkẹ́ ọlámẹ́gẹ̀ẹ́gẹ́ yóò máa fi jagun. Ìdára bí wọ́n á sọ̀rọ̀ ẹ̀gẹ̀gẹ̀ yóò máa fi jagun sí Èébọ̀ òfìsẹ̀ yóò owó ewé ewé ewé ìdáàbò fún wa. Gbogbo ìdáàbò fún wa. Ìjàkúnlẹ̀ ọ̀nà ọba lò ń bọ̀ ọ̀pẹ ọba ògbó yọ̀ ní èrò. Ní èrò. Ọ̀wá ọ̀jà ọ̀bẹ ìjàkúnlẹ̀ ọ̀nà àkọ́rọ̀ àkọ́kọ́ ogun tó ń tàbí omi lè yọ ní oko omi pé gbogbo ẹ̀yọ ọgọ́rùn-ún ẹ̀kọ́ lò dáàbò náà. Ẹ̀rọ ìdáàbò dáàbò.

ẹgbẹ́ owó onígbàdúgbójú ọ̀nà ọlọ́run ẹbí owó oní ẹbí ṣe dáadáa ìgbàdá ẹgbẹ́ owó ẹ̀nà síbi tó wọ̀wọ̀ sí ní pẹ́mọ́ gbogbo ẹni ọlọ́run bá lówó ọlọ́run bá ìbẹ́sì máa pè sí ẹgbẹ́ ẹ̀díhò ẹ̀yẹ lábílà ẹ̀gbọ́nà ọlọ́run gbogbo àwọn tí ẹ̀sì pè ní sí tí ẹ̀sì lábí ń pè ní ẹ̀sẹ̀ ní ń ṣe kìí ṣe pé yàn wò pé àwọn ìrẹ̀sán bẹ́ẹ̀ máa rẹ́ nísìn ọlọ́run àlejò ọlátàrí owó rọ̀ wọn Wọ́n á ná owó àmá tọ́wà ní owó ṣe mẹ́rin wọ yìí. Wọ́n àbẹ̀mí ṣe. Èrò tí wọ́n ni pé màbá àti náwó fẹ́hùn àwọn ti ṣe tẹ̀mí náà rọ̀ ara. Ẹ̀bì ẹ̀mí ṣe ní ṣe mẹ́rin náà. Ọlọ́ni ẹ̀ ti bẹ́ẹ̀. وقال, وقال صلى الله عليه وسلم فيما رواه أحمد وأبو داود والنسائي وابن الحبان والحاكم أن أنس بن مالك رضي الله عنه قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم والجهاد باللسان إقامة الهجة والقرآن lọ́rọ̀ àrẹ́bí sọ̀rọ̀lá sọ́lẹ̀m látọ̀rọ̀ anẹ́sọ̀ ọmọ malik wọ́n náà sọ pé já ìdúlé mùsùlùmí nàbí àwọn àdìkù ẹ̀fì owó ní bá àwọn ọ̀pẹ̀ bọ́já ẹ̀fì owó ní ẹ̀fì pèsè wọn kí wọ́n ti mà pé ẹ̀bọ̀ báwọn ti pẹ̀lú ọlọ́run ìrìnbọ̀dá ẹ̀wò bí àwọn ẹlẹ́bọ̀ ti pọ̀ tó

ọ̀pọ̀lọpọ̀ ó ti gbé ìjà àwọn ẹlẹ́pọ̀ tẹ́lẹ́pọ̀ wọn wọ́n pò lónìí ni máa fi àwọn kó orílẹ̀ títí tí ọ̀nà àdìgbò ìfọ́kún náà ní pé tẹ́ ìsèyí máa bẹ̀ẹ̀ pé ẹ máa gbé lọ fún wákàá rẹ̀ láti وقال صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه فإنه أدرى كل إيمان ó sẹ́lá sọ̀lọ́lá àrẹ̀wọ̀sọ́lá anábìlẹ̀ bá rí múnkàrá ìtọ́kà rẹ̀ pọ̀ pélé yìí ìtara ẹ̀sìn ọbọ̀ wọ́n yí padà ọwọ́ rẹ̀ yí padà pé ẹmú kó bẹ́ ẹmá ti lè máa ẹmá ti báyìí ẹgbá kò ní lójó ikú ìta wa ẹmá ìjà bá ń bẹ̀ máa ẹlọ́wà bó bẹ̀ bẹ́ẹ̀ ti máa dé fàlẹ́ yóò gẹ̀ yẹ́ ìwò wọ́n ìlàwọ̀ pé bá rí pé wọ́n lágbára tó lè gbé pọ̀ pẹ̀lú ọmọ bí ẹgbẹ́ pọ̀ ọba wọn fún wa ní iṣẹ́ ìsìn yóò dá ẹgbẹ́ sí máa ẹ̀yìn rẹ̀ ìdá ń pè a ti bẹ̀rẹ̀ rẹ̀ kò tó orin ká tó tó báwọn kò tó fàtíkọ́lì tọ́. Bí ọ̀rọ̀ wá lè gbé kó mẹ́fún rẹ̀ bí ẹgbẹ́ kó, kò lè sọ fún ẹgbẹ́ ẹgbẹ́ kó. Nítorí pẹ́kẹ̀ ìlàlára débẹ̀, ìkíní kejì àkọ́kọ́ agbára lọ́mọnìyàn máa ní débẹ̀. Bí ọ̀rọ̀ sí ìlágbára débẹ̀ fàtíkọ́lì, kọ́ wá sọ àmọ́ agbára tí ń bèèrè ìdè sọ pé ẹgbẹ́ kó mẹ́sìn kọlọ́wà àdìjọ lágbọ́n àbàlùmọ́ wàrọ́wà Ibn Kathir ana amiril mu'minin wàrọ́wà Ibn Kathir ana amiril mu'minin alayhi bin abi talib bin alayhi qala bu'itha rasulullah sallallahu alaihi wasallam

fẹ́ẹ̀kún lil mùsùlùmí anáàmì mú dàkà lọ́wọ́ ìdà àkọ́kọ́ mú lọ́wọ́ torí àwọn ọ̀bẹ̀bọ́ ló fi mú ìrò lọ orí wọ́n lẹ̀ ni àwọn tí a ti jẹ́lẹ̀ bọ anáàmì mú dàwà fún wọn pé ìdà bá ti yẹn tó fọ́tùlù ní mùsùlùmí bọ́ gbogbo àwọn ọgbọ́gbọ́ àríjọ́ ọgbọ́ àmà ẹgbẹ́ tí ó tún wá pàdé lọ ẹ̀ láti sí ló tún àmà fọ́tùlù ní mùsùlùmí àwọn ọ̀bẹ̀ bọ́ tó pé ń ni wọ́n ṣe lórí ilẹ̀ ẹgbẹ́ ti wá ẹgbà wọn. Wọ́n lágbára kankan tí ẹ lè ṣe. Ìdà àkọ́kọ́ náà ti kọ wáyé lò. Ilé ọjọ́ kẹ máa ti rẹ̀ ní Mùsùlùmí lónìí náà. Tí ọ̀fẹ́ bọ, àmá àwọn ẹlẹ́pọ̀ lókún bá ṣe. Tí àwọn bá lọ fi ayé bá ń kọ́ bá ti tẹ́ lórí bẹ́ẹ̀, irú ojú òní ò gbé pàdé ó fẹ́ lára jọ̀wọ́. pé àwọn tí mo wá ń bá bá wàhálà láyé àwọn ti ẹgbẹ́jọ́ ń ṣe ọwá rí orí ẹgbẹ́ ẹjọ́ jẹ́bí ni ẹjọ́ jẹ́bí kò ìjẹ́jẹ́bí wo ṣe fi owó kó fi tó ń ṣe lẹ̀ ẹni tí òfin ti ń ṣe lẹ̀ láti bá ṣe ìfìláàrù òdodo òfin tó lè bá ṣe báwọn àti ìfìláàrù torí pé tó ọ̀hún lọ́wọ́ ni ọ̀dá islam dáàbí mú wá ta táà ń bẹ̀ ń di ẹ̀ ilẹ̀ pè wàtẹ́yí fún lílé púpà nà kíkọ́ ní ìta ààrẹ̀ tọ́ يؤمنون ورسوله ولا تزيدون إلى الحق من الذين ماتوا الكتاب حتى يعطوا الجزية عن يد Ọlọ́ọ̀bá àríjọ́lá ọdún wa ń bọ̀ pẹ̀lú ayàtùmáàrin nínú kúrò àtàwà ìnáà ní 29 ìdà ìtọ́lọ̀ ń fún àrẹ́sọ̀ pátá pé àwọn akáàbìrì ni kó dojú gbogbo ọ̀nà ti a máa fi jẹ káàbìrì òun fẹ́ kékeré ni

àwọn ilé ìwá ní wọ́n ọ̀gbà pé ọlọ́run bẹ ápèsà tí wọ́n bà tí tọ́ka ń bẹ ní jẹ́jọ́ ọmọ ọlọ́run òyìn tí wọ́n ọ̀gbà láti ọmọ bẹ ẹgbẹ́ wọn à náà ní ìmẹ́ta èèwọ̀ ní ọlọ́wọ̀ ọ̀bẹ́ anábìsọ pé àgbọ̀dọ̀ débẹ̀ gbogbo ẹ̀ dáadáa ní lọ́rọ̀ wà ní ajẹ́pọ̀ jíjẹ ní àlòpọ̀ mímu ní àlòpọ̀ lílò ní àlòpọ̀ ìyàmá ti bá tó bẹ̀rẹ̀ lọ ayé rẹ̀ tó fi jẹ́ pé ọwá kò bẹ̀ jọ́ka ìtọ́jú lọ́gbà tó rùn sàárè tó gbẹ̀gbà ìjọ́ máa Wàbúrí jò. Wàhùn. Kíkì máa fẹ́ pé ọlọ́run ọ̀yọ̀ ìdábọ̀ tó kú pé yọrí ìtàbànà ti sàdé rẹ̀ tó tó máa wá sọ ohun àti ìtọ́ ìjẹyà rẹ̀ lọ́rẹ̀. Àlárà tọ́lọ́ ń rá, ọ̀jẹ̀yà. Pé tọ́lọ̀ ń bojú ẹ̀rí lọ́rẹ̀ nípa kí ni nípa kí ohun tọ́lọ̀ ń ṣe léwọ̀ fi ẹ má ṣe bẹ́ẹ̀ ìyá múmú lọ ń jẹ lọ́rù tó kó sí jíjẹ ohun tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ọjẹ́ tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ omi tọ́lọ̀wọ̀ omi lò kò sí tọ́jáde múmú àsìkò mú gbogbo tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ ìlànà ìrẹ̀kẹ́kọ̀ọ́ dájọ́ ọba àlejò ọlọ́wọ́ ń wò wọ́n mọ́ torí ìyàtọ́lọ̀fẹ́ ti jẹ wọ́n ló ní pẹ́ jù yóò máa wò wọ́n rẹ̀ gbé ẹ̀ sí ìgbàgbọ́ gbogbo ti mọ̀ rẹ̀

ولا تدينون دين الهدي من الذين أوتوا الكتاب Ọlá wà láyé dínú àti ìmẹ̀lẹ̀ àti ìwò òun ní fẹ́sì òdòdó. pé ọlọ́lọ́pàá bẹ̀rẹ̀. Inú àwọn èèyàn tí a mọ̀ òjíṣẹ́ tó bá sì dé ọlọ́run lọ́wọ́ látáyé bóyìíṣẹ́ kama ìdí ń kú ọ̀bẹ́ ilé mú mi wá ẹni amúwáṣẹ́ ìlàdánù mọ̀hámọ́ra tó jíṣẹ́ kẹkọ òsìlé wá lẹ́yìn ìdí ẹ̀mọ́ tọ́bá kí ló fà á táwọn èèyàn ta tọ́lọ̀wọ̀ sí ó sì táàbì lójú rí ọlọ́run táàbì ìrànà ọlọ́gbà àmọ́tò ti bẹ́ẹ̀ àwọn èèyàn ń ṣe gbóhùn wọn lọ́wọ́ ọ̀fẹ́ gbọ́ láàrin mi rárá wọn ọ̀fẹ́ láàrin ni a ọlọ́run ta àwọn gánà wọn wọn ò sí àánú ọlọ́run àwọn ẹni wọn ọ̀mà tẹ́ ń fìdí láti àwọn tẹ́ǹtà kú síbẹ̀ kò rẹ́sì rájù fún wọn nítorí pé àbá wọn náà ti ṣe bẹ́ẹ̀ ọ bẹ̀rẹ̀ ìyà látòrí ti wọn iye rò pé ìyàwó pẹ̀ntọ́ka ìyà tí ò lè lópin Owó orí. Yàájò owó yìí, àwọn èèyàn a bá kọ̀ọ̀kọ̀ ọlọ́run, àwọn ni wọ́n máa san owó fún àwọn amùsùlùmí tí wọ́n máa fi rọrùn láàá. Àmá torí pé àbá ń lo orílẹ̀-èdè ti àwọn ọmọlọ́n ti fẹ́ gbogbo wa là ń bá tí ọba àlejò láti lè padà yí padà tí tó ń fẹ́ gangan padà ọlọ́pọ̀ta àti bẹ́ẹ̀ wá nígbàtọ́lọ́ bá gbé ìjọba Islam gangan dé tọ́rọ gba gbogbo ẹ̀kọ́ Islam torí pé Islam ní ó padà darí ayé kẹ́yìn tí ó gba àwọn aláwọn ayẹwò tó ọlọ́run ti parẹ́ ọmọ kò bẹ́ẹ̀ yọ àwọn àti ìsìláàmù rẹ̀ dáadé ajé lọ wàfẹ́ pọ̀lú Ìdá ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ fún ànábì ní ìdá èyí tí ànábì ó fi gbá àwọn Sallallahu alaihi wa sallam. ló jẹ́ ká àmùnábì gẹ́ẹ̀sì ọlọ́ọ̀bá àlejẹ́ ọlá wọ́n má ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní múnábì gẹ́ẹ̀sì ibi tí wọ́n bọ̀rọ̀ wọn já níwájú ọlọ́run kìí síbi tí ó tún mẹ́ta kan bọ́rọ̀ lọ́yọ̀ níbẹ̀

ọlọ́run ni ẹmọ ẹ̀bá rẹjà àwọn wo ni àwọn a kọjá ọlọ́run bí i fi padà sí bí àbí ọlọ́run owó ní ẹ̀rọ ń pe fọ́lọ̀wọ̀ ọ̀rọ̀ fẹ́ ẹgbẹ́gbẹ́ ẹjọ́ ọ̀nà tí ń ọwá padà nú ẹ̀bí rẹ̀ ọlọ́mọdé ó lè pé àmẹ́ ètò gbogbo a mà tí na ti gẹ́gẹ́ tí ọ̀dá ọlọ́ọ̀tún ká máa wó lábẹ́ kátùmá yìí àti kátùmá yìí àti bọ́yọ́pọ̀ ní òdò fún alójú pé bọ́yọ́ lè mú kẹ́kẹ́ wá ń Níbo àwọn tí wọ́n máa kẹ máa ń pè wọ́n kí wọ́n pè wọ́n pè ọmọ sí owó mùkú mu kí wọ́n á jẹ tí wọ́n máa lẹ́bí ìṣẹ́ wà nígbà tó kùrà áàrì. Ọmọ akótẹ́ ènìyàn Òun wá ń gbé kiri ìsìgá tí wọ́n máa mú wá gbé wá níbẹ̀ náà. Bẹ̀rẹ̀ Nínú rú bí ala orí à, owó ọ̀jẹ́ bí bí ẹ̀yìn tẹ́ẹ̀gọ́, bẹ́ẹ̀ ni, irú owó tí ń bẹ lọ́wọ́ wọ́n lè wúlò kúkúrá ní. Owó tí ò lè wúlò pàápàá ní bẹ lọ́wọ́ ọmọ eré ìwé epo owó lè wúlò bẹ́ sí owó tí ò wúlò fún tó ní ìbá wúlò fún ìbá mọ́mà pẹ́ bóòwò dúpẹ́ wọ́n lọ lórí ẹ̀ amábọ́rí wúlò fún torí ẹ̀rí ìyàpọ̀ ọlọ́pọ̀ òbí dáwọ́ ìyàpọ̀ ọlọ́pọ̀ pé gbogbo máa ní tóbi lẹ́ni pé kọ́bẹ̀ ọlọ́pẹ́lẹ́ tí ọ̀nà rẹ̀ ni ó bà máa rí torí pé tí ọ̀nà ni gbọ̀nà rí bí àwọn èèyàn tí a pè é sí tọ́lọ́ ti ẹ̀gọ̀ tí a pẹ̀lú ẹ̀rẹ́ káwọn ó pè gbogbo tọ́nà òkúrúkú ni kọ̀ lẹ́yìn rẹ̀ fún àwọn èèyàn fi pé wọ́n wọ́n dúó ti ẹ̀sìn ẹ̀sìn ọgbọ́dọ̀ láàrin ẹ̀bì kankan ọlọ́run àlejò ọlá ọmọ ẹjú wọn ọlọ́run dákò má lẹ́yìn ẹ̀rìwọ̀ ọ̀gá wọn wọ́n láàtọ́kọ̀ lórí lórí wa pé àwọn èèyàn yìí yùdá ìdúrà bí tùlù ìdá àríàrú nìfà àkọ̀ wọ́n máa jagun sójú ọ̀nà àtọ́lọ́ pẹ̀lú dà tí a bá rí pé àwọn èèyàn ìdí wọ́n ṣe rí pé wọ́n ṣàfihàn nìfà wọ́n wá jago pé ẹ má tẹ̀lé mùnáfìkì yìí ẹ má ṣe tí wọ́n máa ń ṣe ẹ kúrò níbi tí wọ́n ń tọ̀ tí èso ọ̀nà tọ́lọ̀ bá àlejò ọlá máa láti kápọ̀ fàtíláwù yìí yìí ní pápọ̀ ìwà ìmàlúnà bìtìfàkìlì àrímbá mọ̀hámẹ́lẹ́sẹ̀ mùsùlùmí náà ìlà ìdà ìtẹ́lẹ̀wò tí wọ́n wá fi nìfàkù wọn tí wọ́n ń lò pẹ̀lú

wọ́n àríkàrí àbí ibi àti ẹ̀bẹ̀ ni pé wọ́n kọ̀ wọ́n kọ̀ láti lo òfin ẹ̀fẹ́ ọlọ́run gbogbo tí ìsìláàmù pàṣẹ pé ẹ̀fẹ́ báyìí wọ́n ọ̀gbà láti lò ó àti gbogbo àrkánù rẹ̀ orígun tó ní kọ́lẹ̀bùnà àbáṣirọ́bí ọgbà wà ánù yìí á ti kúfà ìsẹ́yìn وجهاد المنافقين باللسان أي بالحجة والقرآن àbá àwọn àbúláìbùn àbá àtọ́lọ̀mà tí yọ́ lójú wọn ó ní jíjà káàkiri lógo pẹ̀lú dà yẹ tí àwọn kẹ́jẹ́ kù fà á lè fi dà bá wọn jà láti pè wọn bá àbí lẹ́sìn bákan ni àwọn mùnáfìkì bìlìsáàdì

هو كل من لم يؤمن بالإسلام أو من لم يلتف بالشهادتين والكفر كثر نعمة الله تعالى وشهود الإسلام والمنافق هو الذي يكثر كفره وينكره بلسانه صار àwọn àbáà ní sára lọ pé ọlọ́run

ọ̀gbọ́lọ́gbọ́ ọ̀gbàdábìgbọ́ eléyìn eze mùsùlùmí káàkiri nù àwọn máàlàmù yantik mr adade àtẹ́ntí tí ọ̀dáde lẹ́nu rẹ̀ tí àṣálù aláìláìlọ́bá wà ánà muhammadu rasulullah àwọn èèyàn ká máa fi pé gbọ́nà ìjẹ́rì wọn àpẹ́kọ́jáde lórí àwọn àwọn ara ó dà ń bẹ́ẹ̀nù wọn tí ọmà túbẹ̀ àwọn tó ní pé àwọn tí ọmà túbẹ̀ àwọn ẹgbẹ̀ tí wọ́n kí lọ bẹ̀rẹ̀ tí wọ́n ni pé wọ́n gbà pé bá ti wí gbogbo ìdára táwọn bá ti bí òkùnkùn ní ṣiṣẹ́ Hmm. lẹ́bọ̀lẹ́rù. Wọ́n wà bí ò ní ṣiṣẹ́. Tẹ́ máa ti rí wọn, gbọ́nà ìjẹ́rì yóò lẹ́nu wọn. kí wọ́n pè wọ́n kó bí àwọn ẹbí ń ó náà ni ìdágàgábò ìdẹ̀kùn ọlọ́run àti máa dà ìsìláàmù níyàn àwọn èèyàn mẹ́rin ayé lónìí tó ẹgbẹ́ ìdẹ̀kùn ọlọ́run tó fi fún wa wọ́n dágàgábò àmá tó ní pé islam ọjí ọ̀gá àdẹ̀kùn ẹni ọmọ islam tí ọ̀jẹ́ ní pé kọ̀kọ́ bá àpọ̀ ọlọ́run tí ọ bàbá náà mú àmọ́ òjì sí ọlọ́run ni nù ọkọ̀ tọ́lọ́rùn bẹ́ẹ̀ làwọn mùnáfìkì náà àwọn náà gba àgábò ìjọba ogun ọlọ́run mọ́lẹ̀ ìlọ́bà tí wọ́n ti ń ṣe àwọn tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ kọ́lọ̀wọ̀ àdíjọ ọlá kọ́mọ́ sí àwọn ní mùnáfìkì ẹ̀sìn ومعنى الآية جاء بكلا من الكفار والمنافقين وابلد عليهم أي عاملهم بالخشونة والشدة ولا تهابهم ولا تر لهم واعلم أن مقرهم جهنم لا مقر لهم سواه وبئس المصير مصيرهم. إذ ààrẹ ni ọlọ́run ní sọ̀rọ̀ ọ̀sọ́dànù gbogbo àwọn káàkiri àtàmù láti kí ìwó tí ọlọ́run dàwọn lógo bá wọn jà jẹ́ kí wọ́n mọ̀ sí ọ̀kan ogun ọlọ́run ní bẹ ọlọ́run níwájú lótàrí yìí lè mọ́ wọn lè mọ́ wọn gbogbo ẹni ìtọ́ bá bẹ́ gbà lọ́ọ̀ rẹ májẹ̀ títà rẹ̀ ọrọ̀rùn yọ́ mọ̀ wípé mùsùlùmí nìkan ló lè gba tọ́rẹ́ kú lọ́dọ̀ rẹ̀ kú ò àwọn èèyàn ká ti rí bẹ́ẹ̀ lọ inú ayé pẹ̀lú kò ńláńlá bọ́lọ̀ fi wọ́n sí tí ìyàn bá ní Islam ọwá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ wa yóò bè wàhálà díẹ̀ wọ́n máa e lé débi tí ọ̀gá wà pé kí ló dé pé à àwọn tí wọ́n bá níbẹ̀ ṣe rí ìyókè láyé dáwọn lóhun wọ́n tọ̀ kí wọ́n sì lọ pé ṣe rí yìí mo rí gbà nílẹ̀ tí ìdẹ̀rùgbùrù mọ́lẹ̀ nígbà tó ń pẹ́ àwọn tí ò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ẹ jẹ́ olùpọ̀tọ̀ lọ́run wọ́n ń lò bẹ́ẹ̀ tí wọ́n lè bẹ́ẹ̀ ni àwọn káàbìrí bẹ́ẹ̀ máa ní ọgbà ọlọ́bẹ̀ ń dábọ́ wa ìdí wọ́n kọ́ náà sí ni pé kọ́kọ́ lọ gẹ́rù Nwa á bẹ́ wọ́n máa pẹ ìwé bí dà A obìnrin kò tún lọ wà sí dà. Ma wọn lò pẹ̀lú ilé kókó. Ọwọ́ agbára àwọn tí wọ́n jẹ́ ònáàbìkì ẹ̀sì wọ́n yẹn ti ẹgbẹ́ yẹn lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti tí wọ́n gbà àmọ́dá ti èèyàn pé eléyìí ó ti ń wọlé sílá láàrin ìwọ̀n àárín ìyàn tí ọlárùn-ún

òun ní agbára àbọn bábọ̀ lèbi mú ọgbọ́ olóòsìlá ẹjọ́ ọ̀rọ̀ àbọ́bá ló bẹ́ẹ̀ ló pé ọya ẹ̀bá ẹ̀kọ́ bẹ́ẹ̀ tọ́ yọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ àti sí náà ni pé ẹgbà orin ò lè bẹ́ẹ̀ nínú ayé yìí àbẹ́yàn máa ọjà àgbà lọ wọ́n ní ìzà òkọ́ kí máa pé kí lẹ́fẹ́ ẹgbẹ́ ìkẹjọ pẹ̀lú wa ẹwọ ní ẹjọ́ pẹ̀lú ẹwà ẹgbọ́ dáàmì ẹjọ́ kò bí ẹwà ọlọ́ni tàbí wọn ẹ pé tí wọ́n lè sí dáàmì náà láàmà kọ́rọ̀ láhùn ìwà ahù. Ó nílẹ̀ mí lẹ́yìn dáànà máa wà bí sálẹ̀mà sí ìrù màá sí òhù. A ti kò padà sí wọ́n ti tó burú ní ọlọ́run dáànà wà bẹ́. Tí yàn má ti fi tọ́lọ̀ ń fẹ́, kò síbi tí ó padà sí ju dáànà máa lọ. Ìbá àwọn ọkùnrin, ìbá àtọ́bìnrin, ìbá àtọ́mẹ́kẹ́, ìbá àgbàgbàlagbà, gbogbo tí yàn má jẹ́ lórí ilẹ̀ yìí, kọ̀ wá sí tọ́lọ̀ ń fẹ́, ibù padà ọjà a Pé ti gbogbo ilé ayé ìbàdàn yìí, ó fi kọ́lé, tó kó káàkì ó jẹgbẹ̀rún lọ́bẹ̀, ó ní gbò. Ọwá ń lo ayé lọ títí títí títí títí títí tí ó fi kó bẹ̀. Ọwá ń kó bẹ̀ tó kú ó á kú ọ̀rọ̀ inú dáàtọ́gbẹ̀ wọn wá jù sí fọ́ráyé rèrò kọ̀ráyé rèrò kọ̀wáyé rèrè kọ̀ráyé rèrò kò rí nǹkan rẹ̀ nínú ayé rẹ̀ o ibi ọpa ní ọ̀rọ̀ rẹ̀ sí ogun ara rẹ̀ ó ti káwà máa pé kí wọ́n wáyé sí bẹ́ẹ̀ lọ jẹ́ pé ẹn tí ọ̀bá lọ gbó ti ìsìláàmù sẹ́yẹ́ yẹ́ bàbá gbogbo tó kù táwọn èèyàn kábi lè pọ̀ ọkùn ọdún ìsìláàmù yẹn ìwọ̀n fílẹ̀ bọ́lọ́rùn fílẹ̀ bọ́lọ́rùn mọ́kùn ọdún ìsìláàmù mọ́lìfà ìsìláàmù rẹ̀ ti ìsìláàmù ọlọ́bẹ̀ yọ torí tí ń pàwọn èèyàn ti ìsìláàmù ọlọ́bẹ̀ yọ tẹlòmí ìjẹ àmọ́gbogbo ẹ̀ pátá ìtọ́rọ̀ fọ́nà tí máa ń tẹgbẹ́ ẹgbọ́lá dúró dìí yóò fẹ́ rọrùn débi pé ẹ̀lú ọ̀tún máa ń yàwó náà pé kí ní ó fẹ́ rọrùn kó báyìí kí ó ah ṣe gbogbo gbogbo dídí ó tún káyìí ìdẹ́lù ìdẹ́lù bẹ́rẹ̀ o ìwọ́nà wà jẹ́ olóòrùn pé à ilé olùkàbó oṣù méjì owó ẹlẹ́rù lẹ́yìn ìta èyí tó dùkà lọ òun kọ́ ọlọ́run ni káàkiri gbàgbọ́ náà yìí lábàtà yányá ibi ọ̀rọ̀ tó bí sí tọ́pàdà gidi náà ni pé bóòlà ti fẹ́ gbà fún tanyanya torí pé ìgbà fún yányà ìlà sí lè jèrè tí ò ní ní wàhálà lọ gbogbo àwọn ẹgbẹ́ wà ń jèrè láyé láìsẹ̀ tọ́lá yìí wà ń jèrè gẹ́gà wọ́n ní ọgọ́rùn-ún wọ́n ẹni tí ọ̀kọ́lé kankan ní tí òkú mọ́tò kankan bí tó wá ní bọ́lá ọ̀pẹ̀lẹ́ ti pé ìjọ bọ́lá rẹ̀ ìbálòpọ̀ bọ́lú lóòtò lójú ara yóò wà wò pé ayé rẹ̀ ọ̀pọ̀lá rẹ̀ ayé rẹ̀ lẹ́sí lójú rárá ayé rẹ̀ ló lẹ́sí lójú jù وقوله تعالى إنها ساءت مستقرا ومقاما أي إن لهم عذابين عذاب الدنيا بالجهاد وعذاب الآخرة في جهنم lọ́lọ́wọ́ àríjọ láàkọ́kọ́ wà ẹnu kòrùkọ́rù tí bí i àbá ti bá ti bà sí ní òfin ó lẹ̀ òkìí àwẹ̀ látúwà ń bẹ́ ìyọ́ gbà bó ti wọ̀ o tẹ̀lú fi ọlọ́run nínú Ramadan o gbà àwẹ̀ rẹ bọ́lọ̀ ti ní àgbà o sínú bọ́lọ̀ ti ní àsínú o kó fi ìyàpọ̀ ọlọ́run bẹ́ẹ̀ kí a máa ń ti lábàrà bàbá òun ọbẹ̀ bọ́ tààrí sáà tí mo sákọ̀ọ́ àwọn àmùkọ̀ ààyè bú lọ́wọ́ sí ọ̀lẹ́lẹ́wọ́ ó lè bọ́dá lè wúlò tó ìjẹ́ pé ẹni ọba sí dáadáa tọ́bí bọ́ọ̀bà rẹ̀ nù Ramadan yìí òun gbọ́ sínú kẹsí olóògbé máláyé rẹ̀ ọgbọ́ọ̀bà rẹ̀ nù Ramadan ó sì bẹ̀rẹ̀ rẹ̀ dáadáa ó sì ń lò lọ dáadáa pé ní wọn ò ní kọ́ bí léèrè kankan tí wọ́n máa wọ́n bá ní wọn ò bí ní kankan tí wọ́n wọ́n bá ní àwọn bí àmáyé pé kò bá ní ìsẹ̀kọ̀ kò sí tọ́lọ̀ wá ní ọwá ṣe láyé ọwá kò láyé náà ọmọ náà ọmọ ni òdùrọ̀ ní ọmọ àgbáàtì lé lórí lọ́pùn àti lóṣì wọ́n fẹ́ nàpá àwọn òní ti jú Ramadan mọ́lá torí sí àmàkó náà ti jú Ramadan lọ lórí ayé ní ọjọ́ pé ogun ẹnìkọ̀ọ̀kan wá agbọ́dọ̀ kọ́ wa nínú wà yìí tí a sì mójútó pé bí ọ̀bá gbóṣù ìmọ́ sí náà látún torí tọ́ndà fúnyà ní pé kọ́ parí Ramadan ní rọrùn kọ́ máa wá fi ìtẹ̀láfẹ́ ọlọ́run lọ ọrọ̀ tí Ramadan ní obibi bá lórí ẹ̀ ọlọ́run ìyà méjì ní pẹ̀ ma wọn dúnìyà wọ́n kọ̀ jẹ́ ìyà ayé jàmáà ìyà ọlọ́mọdé àmà tí àwọn tí à ń jẹ lọ́nu ayé ọlọ́mọdára kíkọ́ ó tókò tí ọ̀ tí wá ń sọ tí wá ń sí bíbí ń lé ẹnu ní orí bù ẹ̀wọ́ pé a kí àdúrà tó rẹ̀ ní jẹ yí kí lẹ̀ wọ́n á pa ọmọ ọgbẹ́ ìlẹ́jọ́ ìyàwó náà ń kiri bí ọjà bẹ́ẹ̀dì lọ́gbẹ̀rẹ̀ ló mẹ́ jẹ́ oníbẹ̀rẹ̀ ni à ẹkọ́ ta nípa ọgbà ọlọ́run lè fi ní lọ nínú ọjà tí wọ́n rí àwọn èèyàn fẹ́ fẹ́ wàhálà lórí tìrísìírísìírísìí pàápàá jùlọ àwọn obìnrin ẹ̀wọ́n náà wà báyà tí owó tí wá ń sìn yìí ọba àmì òdìrán wọn o kọ̀rọ̀wà kọ̀rọ̀wà ìgbọ́gbọ̀dù ní wọn ni wọ́n ń ṣe bí ìgbà tí ó sì sẹ́kàn gbà tí kàn ń káàkó bàárì tó fi jí dọ́là. Bí ò ti wá kò náà, gbogbo tó wá ní pátá náà, àwọn tí wọ́n gbà lọ rẹ̀ wọ́n ti tẹ́ ìdájì. Ìṣẹ́ táwọn kò mú àrin. Bákan ni àbábòlẹ̀ á nílà ìjánà. Ìyà nìkan wà náà tó ń bẹ́ẹ̀ pẹ̀pẹ́ inú ọ̀nàjá ànámà ìlàwọ̀ èèyàn tí a máa kọ̀tọ̀ lọ́wọ́ ti jẹ́ wọ́n jẹ́ débi pé kò sẹ́ni tó lè gbà wọ́n nú ẹ̀ àfẹ́ni ọlọ́pàá lóòrùn kí láwàá bí

lábẹ́ ẹgbẹ́ òkú mẹ́ ọwá ń ṣe tọ́lọ̀ ń fẹ́ òun wá lórí lọ́dọ̀ ọlọ́run ìgbà táàmù ọlọ́run ó bèèrè yọ́ lẹ́pọ̀ kalẹ̀ gẹ̀rẹ̀ yọ lórí wọ́n náà dàrí pé wàhálà tó ń fi ọ̀rọ̀ àbọ̀ kan náà ti ń délẹ̀ àwọ́ ti délẹ̀ ìkòkò ti délẹ̀

ọlọ́ọ̀bà àdíkẹ́ ọlá ọmọdé àtàánú wá dùbáyìí lọ ó ti wá lẹ́rú tí ọ̀tẹ̀wọ́ ọ̀dá láti ṣùgbọ́n àmẹ́ta aláwọ̀ àbí àrúdí ṣẹ̀ṣẹ́bọ̀ láti dáadáa lọ sẹ́kọ̀ọ́